gbogbo àwọn nǹkan tọ́nà ọba àdìgbò láti ilé ìwọ̀ ìlú kámẹ́dé díẹ̀ á fún ẹ̀mí wa ní sùúrù lórí èyí. àjọsọ sì wà bẹ́ẹ̀ àjọsọ wọn padà fún wa gún ṣùgbọ́n bàtà ìbá fi sún yàn nǹkan ti bàjẹ́ tán ìyẹn náà wà lójú ẹsẹ̀ àwọn èso lọ́nà náà kọ́lọ́ mọ́jà arógún nàìjíríà o ṣùgbọ́n àtàwọn gẹ́gẹ́ bá pẹ̀lúwe gbogbo ọba ti ẹ̀ sẹlẹ̀ wípé mùsùlùmí àtàwọn ẹlẹ́sìn kan jà ẹni tó jẹ́ olórí wa ní nàìjíríà náà sọ pé ẹ jagun. káwọn á sọ pé ẹ ń wá láì mú un ẹ̀tẹ̀ bá rí tí ń ṣe yìí wọn ẹ̀sìn ìlú yé ni o ọ̀rọ̀ ẹja gbèsè tẹ́nìkan wà kàn àwọn kan bọ́sẹ̀ wà gbogbo ẹ̀ náà ló létò nínú Islam. ẹ̀yìn ọ̀mà àrùn kóun náà àdìgbọ̀n inú rẹ̀ ń kàn náà ní ọwọ́ abẹ́ òrẹ́ mi. wọ́n ti gbé ẹ̀tọ́rún yẹn wọ́n ti gbé e lọ. àdìgbọ̀n inú lè ṣe bẹ́ẹ̀ tó nínú abá àdọ́rọ̀ fún mi. wọ́n lè gbé yẹn láti bí kárọ̀ lè fi ṣubú káírò. kọ́dà lè gbé yẹn lọ lọ́dọ̀ kò síbi náà lè lè gbé yẹn sí. tẹ́lẹ̀ bá dàbọ̀ yẹn lọ bá àwọn ọmọ tí wọ́n bọ̀ láti bá látẹ̀tù gbówà ẹ̀ lọ́kà sílẹ̀ fún yín jáde sí yín ni wọ́n náà ẹ̀rọ ìdọ́gba wọn ọ̀dọ́ ìdọ́gba àwọn tó bá wá sọ́nà pé ibi tó ti bọ̀ yọ ọ̀dà wà fẹ́ wọ́n tó látẹ̀tù bẹ́ẹ̀ àjànú àwọn àjànú tó wù yẹn papọ̀ mọ́ òun ló gbọ́dọ̀ tó bá kó wa náà níjọ́ tó bá gbé ó kà gbèsè ní ọ̀rẹ́ kejì ni ẹnì yẹn kẹkẹ ti kú ṣùgbọ́n àlùjánu rẹ yẹn àwọ̀ rẹ yẹn yọ̀wọ̀n gbé káàkiri táyà bá ti rí yọ̀wọ̀n àbíà torí pé àlùjánu ni òun náà kọ́dà ó lè fẹ́yàwó ó lè fẹ́yàwó ó lè bímọ lóòótọ́ bá wá bẹ́ẹ̀ dàmá rẹ̀ yọ àpò wọn wá tó ti lé lóòótọ́ ṣùgbọ́n wọn ò ní wọlé èyí wọn fẹ́ dàgbà wọn fẹ́ dàgbà tó àwọn ìgbàgbọ́ yìí láàrin kẹ́yìn náà kí gbogbo ìfìdí dàrú wọn lọ́wọ́ àti pé gẹ́gẹ́ kan ní pààyàn tètè kan ní pààyàn wọ́n wà dàgbà gbọ́ yẹn eléyìí náà kà sọ èyí tó náà wà lẹ́gbẹ̀ẹ́ aláṣọ ìwé tó náà sì wá lórí ẹ̀ ní pé aláwọ̀ tí wọ́n pa sójú ogun ẹ̀sìn òun là ń sọ látara bẹ́ẹ̀ wọn làbẹ́ wa ìmáàmù Muslim níbi àdìsábà Abdullahi bin Mas'ud nígbà wáyé uh, Ora, a ti sọ̀rọ̀ nǹkan tá a lè gbọ́kànlé obìnrin ọlọ́run àti kọ́lá ń dá pọ́nmì. atas diri lóbìnrin lọ́sẹ̀ ọ̀ nípa tó bá lóbìnrin lọ́sẹ̀. kọjá àyè amo ah, hussein yìí lọ́mọ àbá tọ́lá wọn jẹ́ pé àwọn bá mi létí ni wọ́n kò sí dédé ara wọn. gbogbo ìgbìyànjú yìí lórí three hundred thousand lọ́wọ́ ọkọ̀ jù náà nìyẹn wá wá kọ̀ bí àìsíra àkọ́kọ́ ẹ̀ lẹ́nu nítorí seven thousand ẹ̀ lọ ẹ̀ nà lórí ẹ̀ ẹ̀ kò wá sí ẹ náà ẹ̀ kò sí ẹ bọ̀ pẹ̀lú ọlọ́run tó bá tó bá wọ ọlọ́run kó má lè jáde láyé torí pé ìtọ́ ẹ̀kẹ́ fún ní parọ́lítì ẹ̀ ní fún parọ́lítì ìtọ́ ẹ̀kẹ́ fún parọ́lítì ní mẹ́díkù láì yẹn gbogbo àwọn ìtọ́tọ́ ẹ̀kẹ́ ṣe gbogbo àwọn ìtọ́tọ́ ẹ̀kẹ́ ṣe pẹ̀lú ẹ̀ ẹ̀ ní kàá bàbá aláwo kórìkà ẹ̀ máa lọ́ọ́ lè náà ó lè bẹ́ẹ̀ kọ́ọ̀lù wa mẹ́lẹ̀ àǹkù àwọn tó àwọn aláìka tó ń tẹ̀lé wọn abẹ́rẹ́ lọ́wọ́ pé mẹ́lẹ̀ àǹkù talẹ̀ talẹ̀ akala ti wọn sá ti ní ma wà ká àrùgbà yàrá ti ní ma wà ká àrùgbà yàrá wọn ma fi àwọn kan wọn họ tó sì mọ dáàbò lẹbùn. ẹwà tá a ti ń jẹ ìyàwó ẹ àwọn ọmọ wa wá jẹ ìyà àwọn tẹ̀lé wọn ìran mẹ́ta ìran mẹ́ta tó sí mẹ́ta rẹ mẹ́rin ìran mẹ́ta rẹ ìran mẹ́ta tó sí o ò tí ì ní ìran mẹ́rin ọgbọ́n tó tó tó wọ́n. tá a como